بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وزيد وبارك على خاتم الأنبياء والمرسلين نبينا الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tọrọ àlékún kí ọlọ́run àlékún gẹ̀rẹ̀ kọlọ́n kó mọ́ṣẹ́ bá ṣe fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé anábíà àtàwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tí wọ́n fi ṣe kọ́ṣe wọn títí di ọjọ́ ìgbéra lókè yàmá ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́njẹ tán rẹ̀ kí ọmọ bá ẹnì kankan wa gbé pẹ̀lú ògo ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àṣà wa nípa ntàmúdé tí ìgbọ́ wa nínú ìtàn ìgbésí ayé àwọn ẹni rere àwọn sahaba anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam gbẹ́lẹ́ wọn ọba subhanahu wa ta'ala kó máa ṣàfihàn ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kó sì jẹ́ kí a lè máa mú ohun tá ń kọ́ nínú ìgbésí ayé wọn kó jẹ́ a lè máa mú lò kó sì gba ní ìjọsìn fún ẹni kankan wa. Ẹni tí a tún mú léèní gẹ́gẹ́ bí, ẹ́, role model, ẹni tí a tún ṣe ìrìnàjò ránpẹ́ tí ò ní pẹ́ lọ títí nípa rẹ̀, ọ̀un nà ni ìyá wa àgbà. Ọ̀un nà ni ìyá wa Sumayya bintu Khayyat. Sumayya bintu Khayyat radiyallahu ta'ala anha wa ardaha. Tò, ẹni tí, ẹ́, a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún wa léèní eh, ẹnìkan ni tó ṣe wípé orúkọ ni ó gbajúmọ̀ púpọ̀. Náà orúkọ tí àwọn èèyàn ń sọ púpọ̀ lásìkò yìí ni. So bó ti jẹ́ wípé, eh, ìtàn òòṣà fi lọ́lẹ̀ ẹni tó pọ̀ púpọ̀ nípa ìgbésí ayé, nípa ìgbésí ayé rẹ̀. Àmọ́ níwọ̀n bá ń tí ìtàn ṣàfilọ́lẹ̀ rẹ̀, ó jẹ́ ẹnìkan tí ó hẹ́rì mọ̀ nínú ìtàn Islam púpọ̀. Ó jẹ́ ẹnìkan tó ṣe wípé tí a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn Islam as a whole àti bó ṣe bẹ̀rẹ̀ tí wọn gbọ́dọ̀ má kọrin kí wọn gbọ́dọ̀ má kọrin kí Sumayya bintu Khayyat radiyallahu anha wa ardaha tó ìyá wa Sumayya bintu Khayyat orúkọ rẹ̀ náà ni Sumayya bintu Khayyat ibn Malik ẹ̀ dé ibi tó dé so a máa rínú àwọn àfáà tí wọ́n sọ pé kì í ṣe Sumayya bintu Khayyat pé Sumayya bintu Khubat bintu Khubat gẹ́gẹ́ bí alimam ibn Hajar nùtírà wọn fatah àwọn ní kì í ṣe kọ̀yàtù pé dọ́kítù rẹ̀ ní khubaatu àmọ́ alimami dhahabi nínú tírà wọn siyar àti alimami ibn ishaq nínú tírà wọn almaghazi àti afáwọn alimami ibn athir nínú tírà wọn usudul ghaba ntáwọn wọ́ níbi orúkọ rẹ̀ náà ní kọ̀yàtù so alimami ibn hajar àwọn ni wọ́n yapa ọ̀pọ̀lọpọ̀ àwọn afa níbi dọ́kítù yẹn so torí ẹ̀ èyí tá a ṣàlẹ́ṣà òun náà ní ká pè ní sumayya bintu kọ̀yàtù radiyallahu ta'ala anha wa ardaha Sumayya bintu Khayyatu yìí gbogbo aná la mọ̀ wípé ẹrú ẹrúbìnrin ni ẹrúbìnrin ni fún àwọn fámìlì kan tó máa ń pè ní Banu Makhzum àwọn Banu Makhzum yẹn gbogbo aná la àwọn tá a bá ń wa lọ á ti mọ àwọn tán bìlọ́ǹgì sí fámìlì yẹn nínú àwọn sọ̀hábà tí wọ́n gbajúmọ̀ so àwọn Banu Makhzum fámìlì wọn ni fámìlì Khalid ibn al-Walid radiyallahu anhu family wọn ni walid ibn al-walid ibn al-mughira radiyallahu ta'ala anhu nínú àwọn family wọn <clears throat> òun náà ni ikrima ibn jahal radiyallahu anhu abu jahali gangan ọmọ banu makhzum ni afáwà umar ibn al-khattab radiyallahu anhu nídìílé ìyá rẹ̀ ìyá rẹ̀ ọmọ banu makhzum ni so àwọn banu makhzum yìí òun ni sumaya jẹ́ ẹrú fún radiyallahu anha wa ardaha so bó ṣe ń jẹ́ ẹrú bìnrin fún wa ẹ wá rí ọkọ rẹ̀ tá a mọ̀ sí ẹ Yasir Yasir ibn Amir ibn Malik radiyallahu anhu so Yasir yìí ọmọ Yaman ni kì í ṣe ọmọ Mẹ́kà so ẹ bùkátà kan ló gbé wá sí Mẹ́kà ńjọ́ kan àbúrò rẹ̀ kan ló sá kúrò nílùú wọn ní ó dáràn kan ni so nílùú Yaman so ó wá ń gbọ́ fìrìfìrì pé tó ó dà pé Mẹ́kà ló sá wá òun ni òun ni Yasir ló fi dèrò Mẹ́kà so Mẹ́kà tó wá dé yẹn nínú àṣà alárúbáwá òun ni wípé wọn ò ní gbà ọ láyè kéèyàn máa ráre kéèyàn kàn máa rìn káàkiri kó máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri nílùú Mẹ́kà kó má kó má wà lọ́ndà àwọn fámìlì kan tó ṣe pé àwọn ni wọ́n dúró pé tó èèyàn wa lélẹ́yà máa rí so òun náà máa ń pè ní jiwaru so jiwaru yẹn náà ni ká pè ní bíi aman ẹni tí ó dúó ẹni tí ó dúó ní dúó fún èèyàn pé ẹni yìí lágbájá gbogbo tó bá ṣe ọrùn àwọn fámìlì báyìí ló wà so wọ́n ní ibi etí kaaba òun ni yasir yasir tó jẹ́ ọkọ sùmọ́yà etí ibi kaaba ló jókòó sí ló wá ń wò wípé ìgbésí ayé ń bíbà yìí ó tún rọrùn òun fẹ́ràn bíbà yìí ju yamani tóun wà lọ so wọ́n níbi tó ti dúró sún kaaba òun ni abu hudhaifa ibn al-mugira al-makhzumi al so òun ló wá rí bẹ́ẹ̀ pẹ̀tọ̀ kí lòun wá òun ló wá sọ fún pẹ̀tọ̀ n tó gbé mi wá bí báyìí òun ní báyìí báyìí àmọ́ mi ì fẹ́ padà sílùú wa mọ́ torí ọ̀ràn tí àbúrò mi ti dá tó rán ní bíbáyìí náà ló wá àmọ́ mi ì rí so abu hudhaifa ibn ibn al-mughira al-makhzumi òun ló wá gbà lálejò pé ó yá mọ̀ bọ̀ wá lọ́dọ̀ mi so abu hudhaifa ibn al-mughira òun sì ló ní sumaya òun ní sumaya jẹ́rú fún àmọ́ ńgbà yasir tó jẹ́ ọkọ Sùmẹ́yà sòǹgbà tí yóò wá jìwàrù ẹni tí ó gbà á sílé tí ó ṣòní dúró fún so Abu Hudhaifa tó jọ̀gà Sùmẹ́yà yìí òun ni òun ló ṣòní dúró fún so ló wá ń já wípé Yasir eh, Yasir ibn Amir ibn Malik ó wá ń gbélé tí Sùmẹ́yà tó ti ń ṣerú sí wọn so Yasir ó jẹ́ halifu àwọn Banu Makhzum tó ṣe wípé eh, Abu Hudhaifa ibn al-Mughira al-Makhzumi òun ló jọ́ga títí òun náà so ní kò pẹ́ kó jìnnà Yasir ó ṣàfihàn pé òun fẹ́ òun fẹ́ fẹ́ Sumayya so gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé halifu wọn ló jẹ́ halifu àwọn Banu Makhzum ni inú wọn dùn wọ́n fẹ́ Sumayya tó jẹ́rú wọ́n fẹ́ fún Yasir tóun náà jẹ́ halifu wọn so ó túmọ̀ sí wípé Sumayya tó jẹ́rú yẹn àti Yasir tó ṣe wípé òun èso ọmọ onílùú kò ní fámìlì kankan so àwọn méjèèjì bíi káṣá sọ pé ẹrú náà làwọn méjèèjì àmọ́ ńgbà tí wọ́n ti fi wọ́n fúnra wọn Abu Hudhayfa ibn al-Mughira al-Makhzumi ó decide láti bọ́kun ẹrú lọ́rùn Sumayya so Sumayya yìí ṣe kíni o kìí ṣe ẹrú mọ́ ńgbà tó ti ṣe kíni o tó ti fún un ní Yasir so lẹ́yìn ìgbà tán Yasir àti Sumayya tí wọ́n ti di ọkọ àtìyàwó tí Abu Hudhayfa tó jẹ́ olówó Sùmẹ́yà tó ti bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ lásìkò yẹn so àmọ́ gẹ́gẹ́ bí ìṣesí wọn ni wípé téèyàn bá ti jẹ́ halifu fáwọn ìdílé kan yóò fẹ́ dàbí pé ń ṣerú sí wọn náà ni òun ló fi máa ń dàbí wípé Yásírò ẹrú ni Sùmẹ́yà ẹrú ni ẹrú ni Sùmẹ́yà lóòótọ́ àmọ́ wọ́n ti padà bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ àmọ́ lẹ́yìn bí bọ́kùn ẹrú tó bọ́kùn ẹrú lẹ́rù rẹ̀ àti ipò tí ọkọ rẹ̀ náà wà kò fẹ́ẹ̀ yàtọ̀ sí pé ó jẹ́rú náà so òun ló fi jẹ́ wípé Abu Hudhaifa ibn al-Mughira al-Makhzumi so kò pẹ́ kò pẹ́ lòun ṣe kí ni lòun ṣaláìsí so lẹ́yìn ìgbà tó ṣaláìsí so milkiya wọn gba pé kán máa ṣe bọ̀ yín sìn so ó wá bọ́ sórí fámìlì gangan so ẹni tó wá ń tukọ̀ fámìlì wọn lásìkò yẹn òun náà ni eh, Amru ibn Hisham tamasi Abu Jahal Amru ibn Hisham Abu Jahali òun ló wá jẹ́ olórí ẹbí fáwọn Banu Makhzum lásìkò yẹn tó wọ́n bí Yasir wọ́n bí Yasir so nígbà tí wọ́n fi jí wọ́n fi jẹ́ ẹ lẹ́yìn múmẹ́ǹtì tí ẹ ẹni tó jólówó Sùmẹ́yà gẹ́gẹ́ ẹni tó ṣaláìsí kò pẹ́ sígbà yẹn náà bí Yasir so bí Yasir ṣe ń dàgbà so ẹ àsìkò yẹn náà ni mẹ́sẹ̀gì Islam ló dé so nígbà tí mẹ́sẹ̀gì Islam dé tànàbì di ànábì Ọlọ́run ọba ti ń pe àwọn èèyàn sínú ẹ̀sìn Islam so Yasir eh, Ammar tí ń ṣe ọmọ Sumayya Ammar tí wọ́n bí òun ló wá ṣe kí ni o òun ló lọ bá anabi sallallahu alayhi wa sallam pé ní darul arqam ibn abil arqam òun ló kọ́kọ́ gba Islam Islam tó gbà ló wá gbé wálé pé tó ìyá mi bàbá mi wọn gbọ́ nǹkan báyìí Muhammad bin Abdullah ntí màá ń ṣàlàyé lélẹ́yìí so Sumayya ní láti sọ pé tóun bá ń sáàbù àwọn Banu Makhzum òun rí pọ̀rọ̀ muhammadu yìí náà ni wọ́n máa ń jẹ lẹ́nu so ọlọ́run ṣáà ní kí ammar ibn yasir òun ló wá ṣe wá sí islam fún bàbá àti màmá rẹ̀ àwọn méjèèjì ṣiṣẹ́ kí ni o wọ́n sì admit wọ́n gba islam so wọ́n ṣe wá gbà látọ̀dọ̀ ẹnu ọmọ wọn ó ní àtọ̀ jẹ́ mú wa lọ sọ́dọ̀ ànábì ká lọ ṣe kí ni o ká lọ gba islam sallallahu alayhi wa sallam wọ́n ṣe lọ bá ànábì ní darul arqam ibn abil arqam àwọn méjèèjì ṣiṣẹ́ kí ni o wọ́n gba islam wọn kété tí wọ́n gba ìsìláàmù yìí wọ́n fi ìsìláàmù wọn hàn amaru ọmọ kékeré ni yasiru tí ń ṣe bàbá rẹ̀ àgbàlagbà ni àgbàlagbà ni even àgbàlagbà kùjẹ́kùjẹ́ gan ni gẹ́gẹ́ bí alimami ibn athir gẹ́gẹ́ bó ṣe sọ sùmáyà tó jẹ́ ìyá ìyá yasiru náà so àgbàlagbà lòun náà ó tẹ̀yẹ́ pé kìí ṣe kìí ṣe yasiru nìkan ló bí kìí ṣe amaru nìkan ló bí ó bí abdullahi náà so abdullahi yẹn náà mùsùlùmí lòun náà so àmọ́ tí mo fẹ́ fàyọ́ mbẹ̀ ni wípé bí n dà pé ó pẹ́ kán tó má rì ó pẹ́ kí sùmáyà tó má rì so lẹ́yìn pé ó ti gbó ó ti ó ti sin àwọn tí ń ṣẹrú fún lẹ́yìn yẹn ni wọ́n padà wá fi fún yasir tó ń jẹ ọkọ rẹ̀ àmọ́ arúgbó ara ni wọ́n fi bí ni wọ́n fi bí yasir ni wọ́n sì fi bí abdullah kọ́lọ́n kó mọ́ṣábà yẹn sí gbogbo wọn lẹ́yìn eléyìí tí yasir àti sùmáyà àti Ammar àti Abdullah gbogbo fámìlì wọn wọn wọnú ẹ̀sìn Islam wọ́n gbìyànjú láti fi Islam wọn pamọ́ fódìdí ọdún kan anybody ò mọ̀ anybody ò mọ̀ pé wọ́n ṣe kí ni o wọ́n fi Islam wọn pamọ́ tó olófòófó kan náà ló wá tú wọn fó ẹ mọ̀ kò sí èèyàn bá ń ṣe Islam tí èèyàn ń èèyàn ń sin lọ́run ọba kò sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn ṣàkà ọmọ ibi tó ti ń kírun jọ kan náà ni gẹ́gẹ́ bá a ṣe sọ ti Eh, sọ̀hábí ta sọ fún wa last pé wọ́n ká a mọ́bi tí ń ṣe ń kírun òun náà fi lọ sọ nílé ìyẹn Mus'ab ibn Umair no before ìta sọ last Mus'ab ibn Umair ẹnìkan ló lọ sọ fún ẹnìkan ló lọ sọ kíni ẹnìkan ló lọ sọ fún Amru al-Abdari òun ló lọ sọ nílé wọn pé tó àwọn rí Mus'ab bí tó ti ń kírun o irú eléyìí náà ló ṣẹlẹ̀ nínú àwọn Banu Makhzum ni wọ́n rí wọn níbi tó ti ń sin lọ́hùn ni wọ́n lọ fẹjọ́ wọn sùn àwọn olórí ẹbí so olórí ẹbí tí wọ́n lọ fẹjọ́ sùn ó wá di Abu Jahal so abujali àwọn afáàmà ń pè ní fìràáhùnù hadhihi al-umma wọ́n bá aliuma fìràáhùnù àlùmọ̀ ànábì sallallahu alaihi wasallam abujali ni to bó ṣe mọ̀ yìí ló wá pè wọ́n pé àtọ̀ ẹ̀ẹ̀mẹ́ni tẹ̀ ń ṣe nílùú ìní wọ́n ní àmọ́ bóò làwa ṣe jẹ́ àtọ̀ ẹ̀yin náà ẹ̀yin lólówó orí wa àwa ni à ṣe bọ̀ yín sì yín so so so yẹ kẹ́ ẹ ṣe nǹkan kan kẹ́ ẹ mọ́ gbàyàn dá wa àbí kẹ́ mọ́ sọ fún wa kẹ́ ẹ tó ṣe é wọn yà tó irú nǹkan báyà ìgbà yàn o ntí ń bá ń bẹ nù ọkàn àìṣe kí ni o àìsí permission ká tó ṣe kí ni o ká tó gbàfà fún ẹ̀ẹ́ àbújá ah, lè bá ní tọ̀ èmi náà ó ṣe kí ni o ìfì mú yín dánre bó tiẹ̀ jẹ́ pé ní mọ́kà lásìkò náà àwọn zọ àmọ́ Quraysh wọ́n ń kọ̀mpìtì lẹ́gbẹ̀ẹ́ ara wọn pé tọ̀ á mọ àwọn tán lè fi yà jẹ àwọn tí wọ́n bá di mùsùlùmí nù àwọn ẹrú wọn á wo àwọn tán bá lè fi yà jẹ àwọn jù so àwọn àwọn àwọn olórí àwọn kòrèṣì wọn máa ń compete láàrin ara wọn olóbi jẹ́ pé towards ìgbà tí ìyá ń jẹ àwọn amaru ọmọ yasir kò pẹ́ sígbà yẹn náà ni olówó bilal umayya bin khalaf lòun náà mú bilal bẹ̀rẹ̀ sí ní ṣe kíni o bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ àsìkò yẹn náà làwọn suhaib nìyà ń jẹ àwọn náà àwọn zinira ìyà ń jẹ àwọn náà so wọ́n ń compete yìí pé tó àwọn ẹrú wa tán láwọn tẹ̀lé muhammad a ṣe kíni o a fìyà jẹ wọn ní fìyà jẹ ni tó ṣe pé ẹ gbà pé àwa lọ̀gá àmọ́ bá ṣe ń fìyà jẹ ni tọ̀ wọ́n wá mú odidi family amar àti Yasir tó ṣe bàbá Sumayya tí ń ṣe ìyá bákan náà Abdullah tó náà jọ ọmọ wọ́n wá mú àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ wọ́n nìyẹn fífìyà jẹ wọ́n ò ní wípé wọ́n kó wọn lọ sí àsìkò dọ̀hírọ̀ àsìkò tó rùn mú kankankan nílùú Mẹ́kà wọ́n ṣe kíni o wọ́n wá kó wọn lọ sẹ́yìn ìlú níbi rọ̀mùdọ́ ibi tó kúta ti ń gbóná tó ṣe wípé títa oòrùn tóòrùn bá tàn sí títàn òrùn tó bá tó bá gbá ibi òkúta yẹn mú reflection kìíní yẹn fẹ́ lè fọyàn lójú ibi tí ó máa ràn tí ó máa rà tó ṣe wípé ẹ fẹ́ máa ṣe kíni o ẹ máa yíjú kó mbẹ ibẹ̀ náà wá gbé wọn lọ láti bẹ̀rẹ̀ sí ni lọ́ọ́ fi ìyà jẹ wọn bí ká gbókúta lé wọn lórí bí ká lù wọn ká lálàsẹ wọn nínú àwọn nǹkan tí àwọn arí apá kan àwọn onímọ̀ tí wọ́n gbà wá nínú àwọn tí wọ́n fi ń fìyà jẹ wọ́n wọ́n nígbà míì wọ́n á gbé omi ńlá wá omi nínú abọ́ ńlá wọ́n á ti orí wọn bọ̀ ọ́ wọ́n á ti orí wọn bọ̀ ọ́ tán bá ti ń rí i pé èèyàn ti fẹ́ máa japoró wọ́n sáré yorí wọn kú ńbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe fún wa so bákan náà àwọn irin tí wọ́n ti tí wọ́n ti sá tóòrùn ti pa dáadáa wọ́n á mú wọn wọ́n á fi máa lẹ̀ mọ́ wọn wọ́n á mú ẹgba wọ́n á máa nà wọ́n oríṣiríṣi irú àwọn nǹkan báyìí òun ni wọ́n ń ṣe kí ni o òun ni wọ́n ń ṣe fún àwọn fámìlì tí wọ́n ṣe kí ni o tí wọ́n di mùsùlùmí wọ́n àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam ló ṣe wípé àwọn kan máa kọjá lọ ni torí pé family tí wọ́n wọ́n ń protect wọn wọn jẹ́ kán fìyà jẹ wọ́n àánú máa ń ṣe wọ́n púpọ̀ débi wípé Abubakar ni Siddiq radiyallahu ta'ala anhu òun kọjá lára àwọn ọjọ́ kan kí á ẹ̀yin ara lè Yasir lawaditu an kuntum abida a kò bá wù mí kó bá ṣe é pẹ́rú nìyí ní àwọn táwọn afáfin máa ń sọ pé Sùmáyà ó ti kúrò lẹ́rú nígbà tó ń fi ṣe kí ni o nígbà tí yóò fi fẹ́ Yasir. kálẹ̀ ẹ bá jẹ́rú ni wàláì làṣàrẹ́ ìtukùn bèmáàlì abubakar ni kálẹ̀ ni ṣe kí o ń owo omi rà yín ara lè yasir àmọ́ ńgbà tí kí ń ṣerú kò sọ́gbọ́n tá a fẹ́ dá ju wípé tànàbí ń sọ pé káṣá mọ̀ bá yín sọ̀rọ̀ sùúrù bá yín sọ̀rọ̀ sùúrù kí wà láwọn kùrẹ́ẹ̀ṣì kí náà fi ń lọ̀ wọ́n kí náà fi ń lọ̀ wọ́n fi ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ̀yà ọ̀zá eh, ẹ máa pe òòṣà ohubal ẹ máa pè lọ́lọ́n ẹ ṣe kèfèrí sí muhammad ó yẹ bú muhammad tẹ́ ẹ bá ti bú muhammad á tù yín lẹ̀ tẹ́ ẹ bá ti pe òòṣà wa lọ́lọ́n á tù yín lẹ̀ ẹ̀ ní problem ní tí wọ́n ń sọ fún wọn nìyẹn àmọ́ àwọn wọ̀nyí wọ́n dúró ṣinṣin pẹ̀lú tá a ti nígbàgbọ́ sọ́lọ́run ọba yìí láíláí àní ṣe kí ni o àní fi nǹkan mi jàrọ̀ ìmọ̀ nìta ti ní bó tiẹ̀ jẹ́ wípé nínú tí ọlọ́run ọba fún wọn níyàǹda rẹ̀ ni pé lópin ìgbà tí imáni bá ti wà lẹ́mìí wọn wọn à ní problem pẹ̀lú wípé tí ìyà yìí bá pọ̀ kí wọ́n sọ táwọn èèyàn fẹ́ gbọ́ àmọ́ wọ́n sì wà lórí islam wọn imáni ọkàn wọn ṣe kí ni yóò takò tí wọ́n nìkan ṣe wọn so ọlọ́run ọba mú yàǹda bẹ́ẹ̀ wá àmọ́ àwọn aráalé yásìrì wọ́n dúró pé rárá ìmánì tó dú òun láti sọ pé aláàní gbà á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kí ni òòṣà yín kì í sọ lọ́hùn ẹ sì ní agbára kankan tẹ́ ẹ lè fi ṣe kí ni tẹ́ ẹ lè fi tipá mú wa láti fi gba ìmánì ní ìgbà àyà wa tó oríṣiríṣi ọ̀nà ni wọ́n fi ń ṣe kí ni wọ́n fi ń fìyà jẹ wọ́n tí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam yóò mọ kọjá lára wọn tó bá ti ń kọjá lára wọn wọn ní arínú àfa tí wọn ní Yasir tó ń ṣe bàbá yóò yóò wà máa wojú anabi wa muhammad sallallahu alayhi wa sallam n tó bá ti wojú anabi sallallahu alayhi wa sallam yóò wà ní hakadha dahara ya rasulallah hakadha dahara adahara hakadha ya rasulallah adahara hakadha ìrìn oúnjẹ ọlọ́run mọ̀ wọ́rí títí títí bá a ṣe wà ní wọn ní nǹkan kan tán lè gbà lọ́wọ́ wa lásìkò tí àánú wọn ń ṣe anabi sallallahu alayhi wa sallam pé àwa rọgbọ́n dá sẹ́yìn yìí pé ohun tó ti máa ṣe ń fìyà jẹ wọn tòun ti ìyà tí ó lágbára ayé ní tó ń sọ fún ànábì ní tí bàbá ní tí bàbá ti ń sọ fún ànábì ni pé àdáhọ̀rọ̀ ha kàdà bá ṣe máa wà lọ náà ní mọ̀ wọ́rí wọn àlè gba islam lọ́wọ́ wa sallallahu alayhi wa sallam ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun wà máa sọ fún wa pé sabran ala yasir fa inna maw'idakumul janna a ẹ̀yin ará ilé yasir ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ọlọ́run ọba ti ṣàdéhùn àlìjánná fún yín ẹ ṣe sùúrù ẹ̀yin ara lè yasir fa inna maw'idakum aljanna ọlọ́run bá ti ṣe kíni o ó ti ṣàdéhùn aljanna fún yín bá anabi ṣe sọ ohun tó sọ yín tán anabi wa tẹ́wọ́ sí sọ́mọ pé allahumma ighfir li ali yasir ìrẹ́ ọlọ́run bá ń foríjì àwọn ará ilé yasir ìyà ń jẹ wọ́n bá ń foríjì wọ́n ìrẹ́ ọlọ́run bá ń foríjì wọ́n sallallahu alayhi yìí òun ni wọ́n fi ní ìpasẹ̀ tọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ wá rí Yasir gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé Abu Jahal Amru bin Hisham olórí ẹbí ni ó jẹ́ ó sì ti lérí pé òun ó fìyà jẹ wọn títí tí wọ́n fi ṣe kíni o tí wọ́n fi fi Islam lẹ̀ tí wọ́n fi bú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìwà mú Sumayya ṣeré kan pé wàláhi má sabati illa annaki ashiqti jamala Muhammadin sallallahu alayhi sallam kò sí nǹkan kan. tó jẹ́ kó wọ̀ yìí di mùsùlùmí rẹ̀ Sumayya ju wípé orí pé Muhammad fáìn lọ ó wá fẹ́ fẹ́ ẹ̀ lọ́rọ̀ ti mọ̀ pé bàbá eh, ọkọ rẹ̀ ìwọ̀n ò ní pẹ́ kú tiẹ̀ lóun bá ti kú ìwọ sì ti rí pé Muhammad fáìn tiẹ̀ ó ṣe kí ni o ó padà lọ so ọ̀rọ̀ tó sọ yìí inú wa bí Sumayya ó wà ní wàláhi àìní la ahwanu gbogbo lójú mi o o o o yẹ̀yẹ́ o yẹpẹrẹ lójú mi ju ju ju níta bá jù sí bíìnì lọ nǹkan tí ò wúlò mọ́ ta ni ká jù sí ilé ilẹ̀ pé eléyìí ò wúlò mọ́ ó yẹpẹrẹ lójú mi jù máa lọ. a ntí Àbújá lè gbọ́ nìyí tinú fi bí i pé ah, ìwọ ìwọ tó ṣe pé ìwọ ló bomi ìwọ ló máa ń dáná oúnjẹ fún wa náà gbomi fún wa wọ́n ti rí pé tá a bá pè ọ́ lẹ́ẹ̀ tá a bá pè ọ́ lẹ́ẹ̀kan wọn bí ọ̀dà kó mọ́ dáná ní kó mọ́ dáhùn lẹ́ẹ̀mẹ́fà wọn bí ọ̀dà kó mọ́ dáhùn lẹ́ẹ̀kan náà so ìwọ ló wá di pé òun bú olórí àwọn Banu Makhzum so bínú ṣe bí Abu Jahali nìyẹn pé tó ìsìn náà wà ní kò ní ṣe kí ni o èní ni kò ní dọ̀la òun làbú Jahali fi ṣe kí ni o wọn ló mú ọkọ̀ bó ṣe fi gún Sumayya nù radiyallahu ta'ala anha wa ardaha báyìí ni Sumayya ṣe kí ni o Sùmọ́yà Ṣègbẹ́mi mi tó ṣaláìsí. Lẹ́yìn ìgbà lẹ́yìn eléyìí tí Sùmọ́yà kú gbogbo ẹ̀ lójú àwọn ọmọ rẹ̀ nú o ẹ̀rí ọmọ rẹ̀ Ammar ọmọ rẹ̀ Abdullah so gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí lójú àwọn ọmọ rẹ̀ ní Abu Jali ṣe ń ṣe kíni o ló ṣe ń ṣe fún wa so ká wò ó ká náà wò ká fi ṣírò ara wa kò ṣe pé kán mọ mọ́dà ìyá àbí kán mọ mọ́dà bàbá lójú àwọn ọmọ nípakúpa tún ni kì í ṣe pé pípa tí ó tó neat kan fi ọkọ̀ gún lójú ara so lè ṣe pé òun náà ló ṣe kí ni òun ló bá lọ radiyallahu ta'ala anha wa ardaha tó wọ́n ní kò pẹ́ sígbà yẹn náà ni Yasir tó ń ṣe bàbá òun náà ṣaláìsí àmọ́ Ammaru tó jẹ́ ọmọ radiyallahu ta'ala anhu so Abu Jahali òun wá ń sọ fún pé afilatamin ni walidak àwọn bàbá àti màmá rẹ̀ wọ́n escape wọn fún mi ní tí mo fẹ́. wàlà amri la àjàlùkà tó filẹ̀ tù mí ní kàmá àfìlàtà òun búra pé wo ní escape wẹ̀ sunuful adab gbogbo àwọn ìran ìyà táwọn ìyá rẹ̀ ò dúró jẹ láyé tí bàbá rẹ̀ ò dúró jẹ tí wọ́n fi kú rẹ̀ àmọ́rò ọ̀ṣọ́ kí ni ó jẹ radiyallahu ta'ala anhu tó wọ́n wá wá irin gbóná wọ́n wá sí sínú náà dáadáa radiyallahu ta'ala anhu pẹ̀tọ́. ọ̀yà sọ́ba muhammadan bú muhammad àbí kan gbé irin gbóná tó ṣe pé ìwọ náà rí i pé ó ń kọ rẹ́ẹ̀dì kan gbélé ọ lára n tó kàn nìyẹn arínà àfa àti wọn ni wọn gbélé amaru lára radiyallahu ta'ala anhu lálákọ̀ọ́kọ́ ìrora yìí pọ̀ ìrora yìí pọ̀ wọn lẹ́lẹ́kejì tán ti kiri yìí bọ̀ náà tán fẹ́ gbélé wọn ni tó kílẹ̀ ní wí ah, bú muhammad ni òun ni amaru fi wá sọ pé muhammadun kadab òpùrọ́ ni muhammad nígbà tí ìyá yìí dùn ún tó lágbára gan ọ̀yá ni ah, irfa sawtak li yasma'a bihi haula Abu Jali ní sọ fún mi ọ̀yá káwọn ilé kí ni o kí wọ́n gbọ́ lastu jabbana ka umayya tabun khalaf èmi ò ṣojo bí umayya ọmọ khalaf umayya tó yẹ pé bilalu bọ́mọ lọ́wọ́ kò umayya eh, bilalu ò bí ṣe kí ni o kò rí bí padà sí díẹ̀ sìn àwọn Quraysh so Abu Jahali wá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí ní ànáwùsù káàkiri nìyẹn pé tó Amaru ti ṣe kíni o ó ti wí ní tóun fẹ́ kó wí òun ò kí ń sojú gẹ́gẹ́ bí Umayya bun Khalaf tí Bilalu ò pé tí ò pé hùbá lọ́lọ́run tí ò bú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ìyá Amaru ọmọ Yasir tó fi wí tí wọ́n fẹ́ kó wí so eléyìí a ti sọ fún wa wípé ìgbàláàyè wà tí yàrá dùn yàn lórí wípé àwọn kèfèrí wọ́n fẹ́ kéèyàn wí gbólóhùn kúfúrù lópin ìgbà tí yorùbá ti sí nínú ìmánìyàn láti fi là kúò níbi kíni o kúò níbi ìfìyàjẹni tí ń dun nìyẹn so kò sí láì fi ibi kéèyàn ṣe kí kéèyàn wí tí wọ́n fẹ́ kéèyàn wí kéèyàn sì ṣe kíni o kéèyàn máa bá téèyàn lọ so radiyallahu ta'ala àmọ́ èwo ló lọ́lá jù ṣé kéèyàn ju wọ́lẹ̀ ló lọ́lá jù ni àbí kéèyàn dúó lórí wípé ẹ yà pa mí lẹ́ pa mí àmọ́ lórí ní tí mo wà yìí ìní fi lẹ̀ so arínú àwọn àfa àtúnṣe pé wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi ní ipa rẹ̀ nínú tíra nínú tíra ìkànnì àwọn afa wa tí wọ́n porúkọ rẹ̀ ní asírọ̀tù nàbàwíyá fìdó aládó ìmọ̀sọ̀dírì àlàásùlíyá so tíra náà tíra sírọ̀ ni so wọ́n ṣàlàyé àwọn wọ́n mú àlàyé wá púpọ̀ lórí irú àwọn kaba báyìí pé tó èwo ló dáa jù ṣé ká juwọ́lẹ̀ fáwọn kèfèrí ni ká pe ń tán fẹ́ wí kí mọ́ni wà lọ́dọ̀ wa àbí ká dúró lórí wípé no ntẹ́ ní sọ yẹn ní sọ ẹ̀ bá pa mí wọ́n lè tó lọ́lá jù lọ́dọ̀ àwọn tí ìmọ̀ọ́nì wọn bá gbé òun náà nìkan yarí mọ́ ọmọ lọ́wọ́ pé èmi ò ní ṣe kèfèrí sọ́lọ̀ àmọ́ ọ̀tí ìmọ̀ọ́nì rẹ̀ ò bá gbé torí pé ìyà yín ń dùn ọ́ pọ̀ èyí tó lọ́lá fún wọn ni pé kó o wí ntán fẹ́ ntán fẹ́ kó o wí torí wípé ntí àwọn àfáà yìí fi ṣẹ̀rí ni wípé kó o sì ṣẹ́kù pẹ̀lú pé ṣèbí gbólóhùn lá ní o kó o ṣẹ́kù ní mùsùlùmí pẹ̀lú pé o dá wọn lóhùn ntọ́ sì ṣe fún ẹ̀sìn ọlọ́run ọba sì pọ̀ ju kí ni o ju kó o kú lọ àmọ́ àwọn tí wọ́n dúró lórí pé àwọn ó ṣáàṣe kí ni o àwọn àwọn ó fẹ̀mí ara wọn di àwọn wo pé àwọn fẹ́ gé ní ṣàhádà àwọn fẹ́ kúkú sójú ọ̀nà ọlọ́run tán bá pa àwọn lórí wípé àwọn takú pé tọ́lọ́run yìí làwọn ó ṣe àwọn lọ àlùjánnà nù wọn ni táwọn rí nù so yóò jẹ́ pé mọ́síláhà tàwọn alákọ̀ọ́kọ́ tá a sọ yẹn yóò jẹ́ mọ́síláhà ntókù táwọn rò pé àwọn ti tún fẹ́ ṣe ń lé ayé àwọn mọ́síláhà àwọn ẹlẹ́kejì tá a sọ yẹn n táwọn ò wò ní wípé tó àwọn fẹ́ lọ wà àlìjánà straight ni lọ́dọ̀ tàwọn radiyallahu ta'ala anhum wa ardahum ìgbà tí àmọ́rù tó wí gbólóhùn yìí tí Abu Jahali túlẹ̀ ní tó ṣe ní wípé ọ̀dọ̀ ànábì ló ṣe kí ni o ní ń lọ ẹni tó kọ́kọ́ pàdé lọ́nà ni Abubakar ní Siddiq radiyallahu ta'ala anhu ó dì mọ́ Abubakar gan ò lè dì mọ́ torí ẹ̀yìn rẹ̀ tán ti fi iná jó ó ti ṣe kí ni o ó ti sè ẹ̀yìn rẹ̀ ti sè tábùbákiri wò pé ah kí ló ṣe ọ báyìí onítọ̀ níbi náà ti ń fìyà jẹ mí ni o ó wá ń sọ fún pé Abubakar nílì tó mi Rasulillah sallallahu alaihi wasallam a mo ti bú ànábì o Abubakar da'uftu wà nílì tó mi nù sallallahu alaihi wasallam mo padà lẹ ẹ̀mí mi ò gbé mọ́ ìyà yìí pọ̀ mo padà bú ànábì gẹ́gẹ́ bọ́n ṣe wá látọ̀dọ̀ mi sallallahu alaihi wasallam Abubakar ni Siddiq radiyallahu anhu gẹ́mi alimami ibn Ishaq bọ́n ṣe sọ pé Abubakar wa ni ghafara Allahu laka ya ammar gafarallahu laka ọlọ́run forí jì ọmọ wọrí rẹ ammar ó wá mú lọ sọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó fi kọ́kọ́ dọ́dọ̀ anabi faqabbala yadayhi ọwọ́ anabi lọ́wọ́ kọ́ kíìsì ó kíìsì ọwọ́ méjèèjì ó bá bẹ̀rẹ̀ sí ní sunkún pé ìrẹ̀ ń ṣe ti bú ọ anabi wa kà yà pé ammar ò ní problem àwọn tí ó bá ṣe wípé àwọn èèyàn bá fi tipá mú pé wọ́n tí ṣe jẹ́ pé imani ní ó keke kẹ́kẹ́ fún ìgbà àyà wọn àwọn eléyìí ò ní problem lọ́dọ̀ ọlọ́run anabi wa sọ fún pé sallallahu alayhi wa sallam amaru ti rìpíìtì ń tán ṣe yẹn irú tó ṣe ń sìn náà tún ṣe fún wa ìyẹn ni ti ní o bú mi bú mi lópin ìgbà tí rẹ ń bá ń alayhi wa wa tó àwọn onímọ̀ wọn ni tó irú nǹkan báyìí tán bá ti mú yàn fún un pé kéèyàn ṣe kéèyàn ó kàn ṣàdédé mọ́ bú ànábì lọ ní sallallahu alaihi wasallam tán bá ní yá bú ànábì nígbà tí wọ́n bá ń fi ikú dẹ́rù bàyàn àbí nǹkan àdínà àwọn afá tí wọ́n rárá èèyàn ní ànábì sallallahu alaihi wasallam èèyàn gbúdọ̀ rí pé ìyà tán fẹ́ fi jẹ èèyàn ó gbúdọ̀ jẹ́ ìyà tó ṣe wípé muhakkọ́kù ni kì í ṣe mọ̀hóòmù kìí ṣe ìyà táwọn kan ń wò pé wọ́n mọ̀ lè fìyà jẹ mí rárá eléyìí tó ṣe pé ó ti dójú yà òun èèyàn máa ń juwọ́lẹ̀ pé ó dà kílẹ̀ wí ẹ̀ ti ń jẹ mí ń pa bọ̀ ìwọ tó ń rí fìrìfìrì tó sáré lọ ń bú ànábì sallallahu alaihi wasallam àbí tó ń bú ọlọ́run so eléyìí ni ó lè ṣe kí ni o ò lè ní ẹ̀ṣẹ̀ so ìgbà tí wọ́n wá jagun bádìrù tí wọ́n wá pa Abu Jali ẹ mọ̀ pé Abu Jali ló pa Sumayya radiyallahu ta'ala anha wa ardaha kódà àwọn tí wọ́n pa Abujaali. Jali àwọn èèyàn respect pọ́n àwọn wọ́n lè pa afáwọn Abdulrahman ibn Auf gẹ́gẹ́ bó ṣe ń bẹnu ó nígbà tí wọ́n àrẹ́ǹjì àwọn nínú ogun Badru òun wá ráwọn méjì àwọn ọmọ kéékèèké méjì kan lẹ́gbẹ̀ẹ́ òun òun wá ń wò wípé ah, ah, àwọn méjì àwọn wo ni wọ́n tò yìí táwọn ah, eléyìí lè dúró tọrọ ogun bá afọwọ́ abdulrahman bin afọwọ́ ni fa urini minhuma quwwatan azima wọ́n ní ah kí lógún bẹ̀rẹ̀ fún mo wá rí wípé àwọn ọmọ yìí níyàláyà agbára àwọn náà wá pa Abu Jahl ẹni tán wò pé kò já àwọn tán wò pé wọn àjá mọ̀ kankan lójú ogun àwọn náà wá pa Abu Jahl ìgbà tán wá pa á tán ogun tọ́lọ́wọ́n bá ní káwọn mùsùlùmí kí wọ́n ṣe kí o tọ́lọ́wọ́n ní káwọn mùsùlùmí jẹ ìjà ogun Bádírù anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ló wá dìídì mú amaru ọmọ yasir ó wá mú un lọ síbi òkú abu jahali wá sọ pé tọ kọtàlọlọhu kọtìlà ummik ìrẹ abu jahali ìrẹ amaru ẹni tó pa màmá rẹ̀ ń jò ní màmá rẹ̀ sùmáyà ẹni tó pa ọlọ́run ọba ti pa òun náà gbogbo pààyàn pààyàn ìwọ náà má tó ti yé bá nìyí sìn má gbogbo àná ládágbádá kú gbogbo àná là á kú gbogbo ẹni tó pààyàn lénìí òun náà ó kú lọ́la táwọn bá pa òun náà òun náà ó ṣe kíni o òun náà ó kú radiyallahu ta'ala anhu afáwọn Jabir bin Abdullah radiyallahu anhu àwọn sọ wípé kanat Sumayya awwala awwala shahidin fil Islam wọ́n ní Sumayya òtán bá léèyàn kúkú ṣèhídì òun lẹni àkọ́kọ́ tó kúkú ṣèhídì nínú Islam wọ́n bá ní ẹnìkan kúkú sójú ọ̀nà Ọlọ́run tó dọmọ àlìjánná ẹni àkọ́kọ́ obìnrin ni kódà eh, alimami ibn hajar nínú tírà àwọn alifata nígbà tí wọ́n ń sọ àwọn ọlá tí ń bẹ fáwọn obìnrin wọ́n dárúkọ iṣu náà gba islam khadija obìnrin ni lọ́wọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni àkọ́kọ́ tó tún kó kúkú obìnrin náà tún ni bintu ibn hajar pè ní ibn khobat àti sọ fún wa pé hajar ó yàtọ̀ sí tọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe Sumayya bintu Khayyat radiyallahu ta'ala anha wa ardaha tó ìyá wa Sumayya kọ́lọ́wọ́n bá kó mọ́ṣá bá yọ́nú sí wọn kó mọ́ṣá bá kẹ́ wọn ẹni má lè gbàgbé ni ẹni ìtàn ni kódà gan tán bá tó ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní sabi'u sab'atin min alladhina azharu islam ẹnìkan nú àwọn méje tí wọ́n ṣe kí ni o tí wọ́n kọ́kọ́ fi islam wọn hàn ànábì kà ẹnìkan náà méje tí wọ́n kọ́ fi islam wọn hàn anabi muhammad sallallahu Alaihi Wasallam sallam abubakar bákan náà amaru àti sumaya ìyá rẹ̀ bákan náà suhaib bákan náà bilal radiyallahu ta'ala kọ́lọ́n kó mọ́ sábà yọ́nú sí wọn so àwọn wọ̀nyí ọlá tí wọ́n ní níwájú ọlọ́run ọba nídìí ẹ̀sìn ọlọ́run ọba kì í ṣe kékeré gbogbo téèyàn kankan bá ń jẹ́ ṣàhídì ìran ní lágbájá ó kú sójú ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlá gbogbo ọlá pátápátá ó ti kọ́kọ́ ṣe kí ni ó ti kọ́kọ́ bá àwọn sùmáyà àtọkọ rẹ̀ tí ń ṣe yasir radiyallahu ta'ala anhu kọ́lọ́n kó mọ́ṣà bá kẹ́ gbogbo wọn tọ́ ní àwọn àsìkò yìí àsìkò tí sùmáyà kú àsìkò tán gba islam islam wọn ò ju láàrin bíi ọdún márùn lọ ní táwọn fi practice islam tán fi dánmọ àlìjánà kò ju àárín ọdún márùn lọ láàrin bí ọdún márùn-ún tí wọ́n wọnú ẹ̀sìn Islam òun ni fìtínà yìí lágbára tán fi wá kú ẹ wá wo ohun tí ń ṣẹ́kù dèní nípa ìrántí dáadáa nípa wọn àtàníyàn wọn tó dáa àti bọ́n ṣe fara wọn lẹ̀ fọlọ́run ọba pé tó àwọn oní nǹkan míì táwọn fa ìgbésí ayé àwọn ṣètò ju tọlọ́run ọba subhanahu wa ta'ala lọ ẹ wá wo kálukú wa ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n bí wa sínú Islam ní oní thirty oní forty oní fifty oní sixty ẹ dákun ká question ara wa irú Islam wo la ń practice lénìí bó ní islam ṣe dùn wá bó wo ló ṣe dùn kálukú wa lára tó ṣé islam tọkàn wa balẹ̀ pé ah mò ń sin lọ́hùn tẹ̀mítẹ̀mí débi pé irú ẹ̀san àwọn ẹni ìṣáájú ń bọ́n ṣe jura wọn lẹ̀ fọlọ́n bẹ́ẹ̀ náà làá náà rí ọ̀pọ̀lọpọ̀ wa ò rí bẹ́ẹ̀ kan bí wa sínú islam ká ti lo àìmọye ọdún ká sì ní iṣu àlùalá kọ́pọ̀lọpọ̀ wọn sì máa má àlùalá ṣe dèní kọ́pọ̀lọpọ̀ wa sì máa ti ìmọ̀rún kí dèní eléni débi pé tẹ́lómi bá ń kírun la ilaha illallah irun irun mọ́dún sí gbá irun express ala sẹ́mi ala ala ala ala irun ẹni tó ṣe wípé ẹni tá ànábì ní lọ kí ọtí kírun torí pé kò kírun dá irun rẹ̀ yá ju irun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ wọ́n sì ti lu àìmọye ọdún nínú ìsìláàmù yìí tó ń sọ pé tó àfà, ní tí jẹ́ kírun látijọ́ yìí ni pé òun ní tí ò a máa ń wí ní tí ò kí tí ò jẹ́ kóun kírun látijọ́ yìí wọ́n ní ó ní kinní kan téèyàn máa wí téèyàn bá ti ń ṣe àlùwàlá yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ó ní tẹ́ẹ̀wì tẹ́ ẹ bá ń sọwọ́ ó ní tẹ́ẹ̀wì tẹ́ ẹ bá ń sẹnu ó ní tẹ́ẹ̀wì tẹ́ ẹ bá ń sojú ó ní tí ò jẹ́ kóun kírun látijọ́ yìí ẹ wo Islam bíi ọdún márùn-ún sí ọdún mẹ́fà ẹ wo ohun tí